àjọṣe wedding ni o. kọ́lọ̀ ìyá mi yọ ọkọ ọrùn. kí ló dé tó jí mi lójú oorun gangan. olóore ni mo jẹ́ sọ torí tó bá kọ̀tínú aláwọ̀ ọ lè gbà mí um, no no no no I can't do this. You are five weeks pregnant. Ah, thank you, God. Hey! Shut up and get out of here. Bó ṣe wà yẹn, tó bá ta jíǹsì, ó máa máa wò sùúrù ni kò ní fẹ́ nìkan kan sọ. Báwo ni ọkọ̀ ṣe lè máa decide kí wọ́n máa ṣe nǹkan tó máa hot pẹ̀lú gbogbo wọn ní ìsìn wọn fẹ́ sára pàlẹ́ sí? Fún ìfẹ́ tí ò lábàwọ̀, fún ìfẹ́ ayérayé. Fún ìfẹ́ lẹ́yẹ̀mí tí ò kì í ṣe pé ẹ̀yẹ ní òkè kúkú nílé mi lódò jẹ kúkú yẹn. Kò tẹ́lẹ̀ yẹn. Don't, please. Kí ló kàn mí pẹ̀lú challenges? Ṣé o nìkan ni challenges máa kọ́kọ́ dé bá mi? Ṣé mi ò try ẹ̀fẹ́ tó ni? Mo fi ọ̀nà lókè sílẹ̀ mo wá sí mi kí wọ́n enjoy life and there you are again disturbing my peace. Kí ló fẹ́ gbogbo what is the problem? And what is your problem too? Are you mad or something? Mo ní ìtọ́jú ṣe kò lè tó gbà tó máa fi lóhùn bímọ. Ó ti sú mi, I need my own life back. Ángẹ́lì tí mo fẹ́ràn ni tí mo fẹ́ máa rí ní gbogbo ìgbà ó ti wá di èṣù tí mo kórìíra sórí gbogbo nǹkan tó ń rò yìí kò tó rò ó. bàbá mi ò níbo lẹ wà. tani báyìí how many times have I warned you not to ever call me that. will you shut up your mouth you are so rude. kẹ́gbẹ́ kò sí pé mo wà in a good mood ni ó yẹ kí fọ́ fà ìyá. mo nice rárá àtọ. what Mufasa has joined together. nothing can separate them. èmi ní pátàbọ̀ kúrọ̀. ṣẹlẹ̀ why would you do this. you may kiss the bride. Mm. mm. Oh, kiss, the mm. bride. Mm. kiss your bride. kiss your mm. bride. kiss somewhere. because wọ́n ní high blood pressure. Ah! yes. twelve strokes. Yeah. hey shut up. àbí òun bínú. ìwọ náà mi ò bínú mi ò bínú. mi ò bẹ́ẹ̀ ní ìlú Bàbá láti ìbò. You dey cry dey Point to the camera. Ṣíbẹ̀ṣù ó máa kú. àbùkíá awo tí ń bá bí ó ṣe dá lọ. Ah, ẹdú ẹdú ẹdú ẹdú ẹ mélòó ah ah ṣé o sì. Ah, <laughs> kò sí sẹ́yìn bẹ́ẹ̀ sì wà ẹ ṣáà dùn báyìí ẹ mọ̀ yìí lọ o ẹ dúró báyìí orí mi ò ní gbàbọ̀dé jẹ́ ń owó mi ò tó jáde ah, pọ́ọ̀sì mi owó tí mo kó bì ní ti gbàgbé pé ó ní yọ olówó làárọ̀ èkó tó lè pọ̀ jáde. ṣé mo mówó ẹlẹ́yìn ẹ̀rí lánàá ni. ẹ eh, <laughs> olówó orí mi mo mọ̀ bínú. <laughs> mo sẹ́ẹ̀kì ẹ̀ wò ni o ò ní dáàmú o ò ní jẹ gbèsè o ò mọwọ́ mi ò lè mọ lọ bá so ti gbàgbé ní pọ́nìyà kí n yọ olówó láàárọ̀ mo sì ní ìní o sì lọ́ọ́ fẹ́ jáde mo sì mọ̀ pé tó bá lọ lọ o lè decide pọ̀ fẹ́ jáde. Ah. kì í ṣe ẹbí ẹṣọ ti gbọ́ yóò ṣe bí làgàtà. làgàtà eléwo ní jẹ́ làgàtà. ọ̀gágun tó ṣẹ̀ gbàjọba ni wo mo bá tèmi lọ mọ́fìsì ẹ̀kú ṣẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ o ó ti yẹ. èwo ni kó lu ẹ̀ mọ́fìsì ẹ̀kú ṣẹ̀ṣẹ̀ ọ lọ kí ni tí mo sọ ní ìsinsìn papọ̀ mọ́ lágàtà àtọ̀gágun tó gbàjọba kó o mú kí ni wọ́n mo tiẹ̀ nídìí ń gbé kíní mi wọlé torí ń ọ̀tọ́ọ̀sì rẹ̀ ó lè padà wá bá ń kó wa jìlù èsè mi. Ah, ọmọ ìyá mi hàn lélẹ̀. ẹ̀gbọ́n ẹ wà ẹ wà three hundred láyọ̀ sẹ́rẹ̀ wà lọ́n fèmí Ah. hundred. ọmọ ayé yẹ kó ti yí ẹ àwọn ọkàn jẹ́jẹ́ à tó dábọ́ lọ́wọ́ ah. mi mi ní fún ẹnì kankan mọ́ o gba kókó mẹ́jọ ọmọ ìyá mi kí ló ṣe ẹ̀. ó ṣẹ̀gbẹ́ ah. ilé yẹ wọ́n ló ṣẹlẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ẹwọ́ ẹ̀dùn ọ̀sẹ̀ ẹ̀dùn ṣùgbọ́n ni ẹ̀dùn ṣùgbọ́n yàrá ọmọ àwọn ilé jọ. èmi ò mọ̀ pé ewé ọlọ́kadà yẹn ò lẹ́mìí rárá ọlọ́run tí màá kàn gbẹ́yọ̀ kan lè báyìí gbìn ó dákú ní straight. Ah, ó dákú lásán báyìí tó tiẹ̀ káwọn tàdúgbò yẹn kàn wò pé ká tiẹ̀ jí ọmọ eh, eh. wọn dúró ká jí o wọn ṣàbò mí ní state ah, ah. àfi gbẹngbẹngbẹngbẹ ẹ eh, ah. a ṣe sùṣẹ́ mọ̀ ọkọ àwọn pé kí mo lè ṣe náà o mo ṣe rántí pé lẹ́bẹ̀ yẹn ti máa ń fi sísá mo máa ń mú lẹ́bẹ̀ yẹn jáde báyìí wọ́n sún sẹ́yìn mm-hmm. èmi gan mo gbé ní state. bàbá ẹ̀ka ẹ̀ ẹ ṣe máa gbé rọ ah. ẹ bá ti pa ọmọ èṣù ká wọlé ká gún yàlájà anybody now. ààyè ah. a ṣe máa gún yàlájà anybody kè ya bí mo ṣe gbé rọ yẹn ló dáa. ọmọ kí mo jà mọ̀ sálà á máa kí ló mú ni àti ah. tó bá mọ̀ jà tí ọba mọ̀ sá yóò gbógun lọ bala yẹn ṣe bọ́ọ̀bù tá a wọlé padà eh. tá wọlé tàyà wọn á já eh, tá a yìnbọn kẹ́ báyìí náà bàǹgà. ṣé wo mọ̀ pé tílẹ̀ bá di èṣù gan máa ń rọ̀ rẹ́ lèmi ṣe máa ń gbé fẹ́ṣù tí máa ń kí èṣù pé èṣù ọ̀dàrúgúdù sílẹ̀ bí ẹni ọ̀rọ̀ kan wàhálà lè súnmọ́ dá sílẹ̀ èso kí n má ní tán. gbé e fún olórí tiwa tí ò ráyè ẹ má dá sí ibú lòrùn ṣébù ni o mọ̀ pé àìrẹ́ni bájà là ń jiyàn mi ò gbà ọ mi ò gbà ọ sórí táyé bá bú ẹ̀ tán pé gbà wá sáré kábàkábà wá júbẹ̀ òru. àwọn kẹ wọn lẹ́mìí wọn kẹ̀ wọ́n kéré wọ́n bá rí wa wọ́n mèrè wọ́n já a alájà ń dúró kókó ó ti gbàgbé pé bí ìkókó bá jẹran òun tán yóò tó fọ egun àwọn tí wọn ní lẹ́mù adé táwọn ẹbí wọn bá ń wí sí wọn lọ́gàá àbá prosperity gbà bẹ́ẹ̀ di báyìí wọ́n máa ń yín wọn sí wọn ní kẹ́yìn tó ẹ̀yin tó pé short life lẹ́yìn. àgbẹ̀ wọn sókè bá a dẹ̀ wọ́n náà títí ọ̀ wá sí i ẹ̀jẹ̀ wọn wẹ̀. ẹrẹ lómi ọlọmọlẹ báyìí bí ìgbà kọkadà pààyàn lóru mọ́jú tí wọ́n sì gbókè. ẹ ẹ àmọ́ àmọ́ nǹkan kan wà tẹ́ ṣàkíyèsí rẹ o wèrè náà mọ̀ làwọn tábà tẹ́ ń sọ̀rọ̀ wọn yìí ah, wọ́n ya wèrè ju bẹ́ẹ̀ ṣe lọ àwọn ọmọ oríta àjọgbọ́n ló dé kárí láàásì ó ẹsẹ̀ wá rí ní tí ó burú jù bẹ́ẹ̀ gangan ni pé ọmọ ọlọ́kadà gangan bó lè wà lára wọn pẹ́rẹ́ tọ́lọ̀ wà lára wọn pẹ́rẹ́ àyìn tèmi mọ̀jà sùn lè o wọ́n yà wá tí wọ́n yà bọ̀ wá gidi. níbo kọ́mẹ̀ dáwà sọ̀rọ̀ ta ni tọ́ máa jẹ́ wá tọ́ máa pé wá wọn ní pé lọ. èmi sẹ́kun síbi èṣù mo sọ bẹ́ẹ̀. síbi èṣù ìwé ẹ̀kùn ìwé ọ̀rẹ́ fi jẹun. ọ̀rẹ́ yóò bá a yọ. ọ̀rẹ́ yóò ẹ̀kùn rẹ̀. bàbá bá sáré òní pẹ́ fún. Yeah, yeah, down. Ah. ẹ kú jókòó. obìnrin sọ jápátá mo béèrè fún náà. ẹ mọ́nẹ́jì lè náà yóò sí sọpátá. ìwà àti jápátá ìwà ló fọ́ sí gbogbo ohun tó fẹ́. ṣùgbọ́n táyé ìlú yìí wọn mo tẹ́lẹ̀ dá mi béèrè fún. ilé tẹ́tẹ́ yìí ó sì bá òṣèré wa lórí. blackwood ni. sọ̀rọ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ dóhùndóhùn. ẹkùn bàbá o ṣé ẹ ya wèrè ni. ẹ̀yin ọdẹ tẹgbẹ́ mi dì í àna ìyá ṣé hmm. ọ̀rọ̀ di ló wá le tó bẹ́ẹ̀ yẹn nà hmm. àwọn ilé ò le tó yẹn àwọn ilé ti gbádìí ládìí ládìí pìtì pìtì hmm. pàtì pìtì pẹ́tì kùtù àkínúṣe ẹja nà. wọ́n tí mo ti ń gbádìí nísìnyí láti nineteen nineteen ni nígbà téèyàn ń lu bíi ti pátípátí. kí ni ẹ mọ̀ jẹ́ lápẹ́ bórì mi lélẹ̀ ni o. gbọ́dọ̀ yẹ wà tẹ́lẹ̀. sẹ́rí ah! ìjọ́kíjọ́ tẹ bá tún bá mi dọ́rùn rẹ̀ wò láṣà gbàdógbàdó yóò gbowó àgbàdo lọ. lórí gbàgbà àwa ọ̀la. sórí bó ti ń wò mí. àlà ọ. èèyàn fínú bàbá ọ̀bàgò ni mí lọ́bìnrin rẹ́kọ́ọ̀dù mi mo máa ń láàdì. àlà ọ. mo máa ń jẹ̀dí. ẹ̀yin mi kankan mo dá alẹ́ pé tó máa ń pariwo ìránù. ẹ lọ́wọ́. ìyá ọ̀la ọ̀la. ogun ti dé o ogun dé ẹ gbà wá o eh, olúwa o ogun eh, ti dé ogun ti dé ogun dé ogun dé. èmi ò fẹ́ ìwà ọmọ gànfẹ́ ládùúgbò mi o. kí ló dé náà tẹ́ ẹ̀ bá ti ọwọ́ ọmọ yín bọ̀ṣọ èmi ò ní fẹ́ gbòṣègbò lé o wọ́n ní pa lónìí pa lọ́la bójú àwọn ọba fọ́ rabaraba ọba kẹ nǹkan ṣe yín ni ẹ lọ ti ọwọ́ à ń wùwà ta ni ó mú mi tẹ́ ń wí ẹ lọ ti bọ̀lẹ̀ o. ẹ ṣe gan-an iṣẹ́ ibi àwa náà àwọn ni wọ́n tọ́ wa o tí wọ́n bá tọ́ wa a lè dọ̀ dábẹ̀ rú o. irọ́ lọ pa irọ́ lọ pa kò padà ẹ̀yin lẹ kọ́kọ́ tọ́ wọn wọ́n tiẹ̀ níwọ̀ síbí èṣù yìí gangan lọ́kọ́kọ́ lọ fàjàngbọ̀n lórí ta àjàngbọ̀n ìgbà tó wá dọjọ́rọ̀ tẹ́ ti túra lẹ̀ làwọn náà wá ṣíyún wọ́n ṣíyún kábàkábà. a sí àbí ti bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sọ́run. jẹ́ mọ́ bí mi. bẹ́ẹ̀ ló palaba bí nǹkan jẹ kan. ó sọrùn bí ìgò máa gé olómi. nǹkan ń ṣe yín ni. ẹ wo ẹ tẹ́tí inú yín dáadáa etí inú lè jò lò kẹ́ ẹ tẹ́tí yín kẹ́ fi gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu mi. gbogbo rádaràdé yìí tẹ̀ ń ṣe yìí síbí wọn ò ní pẹ́ mọ́mọ́ yìí rí o ọlọ́pàá ò kọ́ yín o tọ́lọ́pàá bá kọ́ yín láti inú oṣù yìí tí ọ̀bà tó kéré sí ṣe bá kàn fóòmù wọn lásán nípa àwọn ọmọ kan ń dàdúgbò òru ẹ ṣe mọ̀ ní tí ìjọba ń wí báyìí báyìí wọ́n kọ́ yín lọ o ẹ tọwọ́ ọmọ yín bọ̀ sọ ẹ mọ́ dà wá ládùúgbò rò ṣé bọ́ tiẹ̀ lómi àdúgbò mọ́ tòrò ni ẹ̀yin sì wá ń dàrú. ká sọ̀rọ̀ àwa o. ẹ má bínú bàbá ọ̀rọ̀ yín ti yá. ẹ dákúnlá èmi ò mójú ìlà àdúgbò yìí o níbo lè bàbẹ ọmọ ta ni. kì í sọ ọmọ àdúgbò yìí. kì sọ ọmọ àdúgbò yìí. ń gbọ́ kì sọ ọmọ àdúgbò yìí. ọmọ bàbá àṣàlẹ̀ kúlé ni láti ìsàlẹ̀ ìkùlẹ̀ lọ́n lọ́n lọ́n lọ́n. àtòkòwò abalẹ̀ jẹ ni. àtòkòwò abalẹ̀ jẹ ni olóòótọ́. agbàyìn láàyè ládùúgbò wa ní ìbáyìí. ẹ wá fẹ́ dà ládùúgbò rù ṣé tó yẹ kẹ́ fi sànù. rárá bàbá tí wọn bá tọ́ mi mi ìtọ́yàn bẹ́ẹ̀ bá rójú mi ẹ̀ rí i pé ojú ọmọ jẹ́jẹ́ mo gbé ojú lóòótọ́ ojú kan gíran o ọ̀kan fìtìnà ti wà bóyá orúkọ tí wọ́n wá sọ mí tán sì máa ń pè mí lágbolé wa èyàn gangan ní tì mí tọ́wọ́ pé wọ́n bá ti tọ́ mi báyìí mí náà tọ̀ wọ́n padà. oògùn ilé mi ni wọ́n ń pè ọ̀já rẹ̀. ọmọ líle wọn máa ń pè mí. ẹ dẹ́ bàbá rẹ lọ́lọ́ rẹ̀ lé sí láti yàyà àbẹ̀hùn bàbá ẹlẹ́rọ hmm? tọmọ bá lè lékúlè lágbolé tí ambikila máa ń ṣe. oṣù mi kú mi nù á sì fi wé ìsìnà díẹ̀. ẹ dákun ọmọ tó fò ìtẹ́ ń ṣe kì í ṣe é lóògùn. Eh, àwọn eléyìí ọmọ ìdá kan <laughs> níjọ́ ní ìjọ́ ní ìtẹ́gùn bá jáde báyìí táwa bá jáde ẹ má jẹ́ kí wọ́n gbé jombo lẹ́yìn lọ o. Hmm. wọ́n ń sọ ọmọge bí ẹ ń sopó. àwọn eléyìí. ọmọ kan dẹ ọbẹ̀ ẹ̀dẹ̀ bàbá rẹ̀ jẹ́ ọtán wá wá yín ọwà bá yín jẹ́. bàbá ẹlẹ́rọ. ọmọ oníyọ̀ ṣọ́ọ̀nà ni. ọmọ elélùbọ́. ṣọ́ọ̀nà bàbá ẹlẹ́rọ ni. àdúgbò bàbá tèmi ò bàjẹ́ o. ó tò ó tò lè rí bẹ́ẹ̀ gbé. ṣebí ọ̀dọ̀ wa ní ìbáyìí náà ní ń dé fún mi ká bára dáradára sọ́hùn yá àgbọ̀rọ̀ mi. àmọ́ ó ti pẹ́ ládùúgbò yìí bàbá. bàbá ẹlẹ́rọ̀. bàbá kárólé. sọ́dá kéèyàn fi nǹkan pa ọmọ yìí dì kí wọ́n máa dáfúrò ọ̀tọ̀. wọ́n kéré orí ìwọ̀n ògbè <laughs> orí ìwọ̀n ògbè.

wàhálà. báyẹn náà lélẹ̀ yìí ọ̀gá ẹ pẹ̀lẹ́ o. ó jẹ́ ẹ̀yin àti àwọn ìmẹ̀wá yín mọ̀kọ́rẹ́ lọ́wọ́ díẹ̀. a gbọ́ pé wọ́n lè lẹ́yìn ẹ̀fẹ́ máa sanwó ta ojoojúmọ́ fáwa mọ́ mm. ah, mo ń sọ̀rọ̀ ó tún síbíẹ̀sù tó o bá fi jẹ o bọ́ ọ bá wá tiẹ̀ lọ gbìyànjú tó o yó pẹ́rẹ́ kò lè pẹ́ńkù rẹ̀ jàre kò ní pẹ́ńkù rẹ̀ oríta kílà yìí abàtẹ ní síbíẹ̀sù ni o kẹ́lẹ́ máa gbọ́ lóríta ìkan tí máa ti sọ ẹ tí o bá ti fẹ́ késù ṣe òun ọlọ́run kó má jáde wá bá mi o. ó ti yé yìí. mákànnì tẹ̀sí tẹ̀sí èmi mo sọ bẹ́ẹ̀ kí lẹ́sẹ̀ fún mi èmi mọ̀ kúrò nínú àwọn tí ẹ kàlẹ́ mọ̀ fẹsẹ̀ halẹ̀ fún mẹ́kẹ́rin. sọ gbádùn sàkí ń ṣe bí ọ̀rá àwọn náà fẹ́ máa ṣe bí ẹran pẹ̀lẹ́ o ọ̀pọ̀lọpọ̀lọ ìwọ náà fẹ́ máa fẹsẹ̀ halẹ̀ wá tí n bá fọ́n bà káńdì. rábì inú ìyá wa mi ní béèrè ẹyọ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ jẹ́ sọ ṣèṣirò lójú yín ni tẹ́ fi gbá mi ìṣirò ojú. olójú ló ta ń ṣe é dé. ẹ jóná sẹ́mi lọ́pọ̀lọ́. ó máa ń gbẹ́nu ẹ dákẹ́ ah wọ́n rẹ̀ bẹ́ sọ títí o tún lọ ṣe bí ìbàdàn kí ló ṣe ẹ̀ ah, ó yẹ wá gbọ́ lórí ìtàkìlọ̀ yìí o èmi ṣẹ́gun sí bẹ́sùn mò ń sọ̀rọ̀ tí bá dẹ̀ ti ń dùn ah, ṣé o mọ̀ pé èṣù ló ń pọ spíkà ni tí síkèṣù máa ń dùn níjẹ́ oh owó ló tún fẹ́ máa ṣe gbọ̀ngbọ̀ngbọ̀ kò sọ́lúwẹ̀ o ah, ó máa tilẹ̀kùn sọ́ọ̀bù ẹ lálẹ́ ẹ tún dé lọ́jọ́ kejì ẹ máa bá títì ṣé aláàrú ẹ làwọn tó ń sọ bẹ́ẹ̀ ni oh, eh, ẹ báyọ̀ kẹ́tù ṣe yín ládùúgbò yìí o ẹ eh, o ti wá pa ẹsẹ̀ báyẹn ẹ jẹ́ kó báyẹn. ẹ dọ́kọ̀ ẹ dọ́kọ̀ ah, ẹ bọ̀ ah, cbs má ṣe báyìí fún mi ah, cbs dọ́kùn dọ́kùn ẹjọ́ ẹ dọ́kùn orí mi o yẹ cbs wọ́n ti sílẹ̀ náà ẹ dọ́kùn àbàbọ̀ ẹ wo sẹ́nibọ̀dì nínú yín tó lè lé mi kúrò lórí ilẹ̀ tí mo sanwó fún ẹ̀rẹ̀ díẹ̀ rẹ̀ ń pariwo ẹ̀ ń pariwo ẹ̀ ń pariwo kí ló ṣẹlẹ̀ gan. lábìlú ọ̀rọ̀ tó sọ yẹn ti sọ. mo ní kò sí yàrá jẹ ẹnì kankan. àlọ́ rẹ̀ lè ní sọ ó já wèrè ni a ló bá pé kò sí yàrá wèrè ni ẹni wèrè ni jẹ́ ẹni. kí ló ṣẹlẹ̀ ọlọ́run èmi ló bá pé. ojúná ojúná ojúná. aláyẹ jẹ́ kí power boy win na ó já wèrè ni. ọ̀gbẹ́ni kí ló ṣe ẹ wọn náà kàn lọ ń ṣe wá kan wú ẹ ni o kan tó yẹ kí n máa wọ ẹni kí n mọ igbójú ẹ yẹn tutù àbátìjà wa nà wá tiẹ̀ ní sùúrù kò tiẹ̀ wò pé kí náà tiẹ̀ bá wa gan èló la fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ àgbàdo fígòfígò lọ́lọ́wọ́ ẹ̀ ló jẹ́ ṣe báyìí fígòfígò. èwo ni fígòfígò ọ̀sẹ̀ ọmọ àsè kí ló ṣe ẹ o tiẹ̀ tún já o mọ wọ̀ sọ́ọ̀bù o mọ gangan. mo lè sanwó oṣù mẹ́rin gan fún yín. sanwó ẹ̀ lẹ́sìn kó wá àkárí ṣé mo fẹ́ san owó oṣù mẹ́rin ọ̀dẹ̀ ó yáwó yáwó kó tó kọ́ ṣọ́ọ̀bù yìí ni mú wá. ó yá sọ ọ náà làwọn àgbà sọ ọ ọ̀dẹ̀. wọ́n ti gé tiwa lọ adẹ́gbọ́n kankan wọ́n ti dènà wa lọ ààrẹ rúkú tó máa tán náà. ọ̀sán ọ̀sán ògo tó kẹtí ilẹ̀ dìsàndìsàn ìtẹ̀lẹ́mọ́jẹ̀rọ̀ àyànwá ọmọ burúkú ṣàníwọ náà tẹ́lẹ̀ àmọ́ tipẹ́tipẹ́ mo ti mọ̀ pé ọmọ burúkú tiẹ̀ sì máa jẹ́yàn ẹ ó sà ṣe gan ó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ kú àgbálẹ̀ wa ó ṣe gan ó ṣe gan. ṣé orí ẹ pé báyìí ṣá. orí ẹ ò tiẹ̀ pé ni kí n jẹ́ bí èrè orí ẹ pé orí ẹ ò pé ni náà yóò sọ I was so disappointed nígbà tí mo débi àti mo tún rí ẹ pẹ̀lú àwọn nuisance tẹ́ǹsì jàgídíjàgan káàkiri àdúgbò. ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù. ẹ ó pọ̀ jù. Ah tó bá jẹ́ pé talent ẹ ni pé kó máa ṣe jàgídíjàkan kiri then jẹ́ ká lọ sẹ́kọ̀ọ́ náà àwọn alágbára èkó wọn á tún máa kọ́wọ́ sókè fún ẹni tó o fẹ́ para ẹ sínú bíbá ẹ níbà ló ti dàgbà ó tún wà bẹ́ẹ̀ torí àwọn eléyìí ni àbí. ẹ já mọ tá à ń ṣe o alágbára ní bàrígà nígbà mi ò lẹ́ni nínú kẹtù ìdí táwọn alágbára ṣe máa ń ṣẹ́kùn bára wọn nù sí àmọ́ àánú mi lẹ sọ pé sórí rẹ pé báyìí orí èèyàn ń dán bí èpo ẹyin báyìí ní sórí rẹ pé sọ fẹ́ pé pa ni ẹ wá ń torí mọ́lá kúrin àjò tán fi ń yé lẹ́yìn àwọn ẹ̀dá ń ta ní oògùn pa ni lẹ́yìn bá kó two five dání yọ̀ọ̀ra bàtà mẹ́ta sáàtì ọrùn yín gan tẹ́lọ̀ mi ọ̀ràn tí n bá sẹ́ndì fọ́tò rẹ̀ sí ẹ má mọ bìrì tú ọ̀gá mi kò yọ mọ́ lọ bẹ́ẹ̀ o ẹja mẹ́nu kó mẹ́ lè jọ ṣe sáìdì sí o kẹjọ ṣe sáàdùdù adọ́wù na scam ló ti yé yín tàwọn ọlọ́pàá tẹ mẹ́nu bá wọn àwa ni a fún wọn oúnjẹ ni a lè sá lọ tọwọ́ sí kó agbófinró ní tẹ̀wá kò sì sí ní tí ọ̀sẹ̀ lẹ̀. àmín wọn dá lóhùn àwẹ̀ tán fi wá wé àwọn alágbára tèkó jọ ṣé èkó kọ́ náà ti ń lo tèkó ni àwa náà ń lo tiwa lágìnjọ wa ń bíbá yìí. ìdílé parọ́ fún un yín cbs lọ fáànù ayé nílùú tá a wà yìí sábìọ̀n ara ní nínú bí ẹja máa fi ní ìlú ká má lọ jágbálágbára bí ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ àwa máa ń dún ororo bí ìṣeré ọmọdé ni o. àwọn alágbára tèkó wọn lè wá máa ṣe bí wèrè lábẹ́tẹ̀ tí ń bíbá yìí ọlọ́ba làwa gan bí àwọn máa ṣe tiwọn bí wọ́n máa ṣe tiwọn lẹ́kọ̀ọ́ ni ṣó ti yẹ báyẹn à kó bẹ́ẹ̀ o anyways they say silence is the best answer for a fool like this one ah. so mi ìlẹ́jọ́ tí mo fẹ́ bá wò pẹ̀lú owó nọ́sẹ̀ǹtì òtún sọ látàrí eh, ìwọ. Ah, bẹ́ẹ̀ bá wá látọ̀ èkó tẹ́ mọ̀ fèbó bú àwọn èèyàn dáadáa ẹ wojú èmi o sójú tẹ̀ ń wo ìjọ́jú tí mo jẹ̀dí olómi wọ́n sọ sọ sa ẹ̀ òfin bẹ́ẹ̀ òfin fún wọ́n sọ ẹ̀ fún. jẹ́ kó mọ̀ jẹ́ kó mọ̀. jẹ́ kó mọ̀. ẹ̀ eh, jẹ́ kó mọ̀. ẹ̀ sí ẹ̀mí sọ nǹkan ọ̀bọ̀ rẹ̀ fù ọ̀hún sọ fù. ó sì jẹ́ nìyẹn èbó èkó èkó ni ó mọ̀ gbé èbó àbà àbà ló wà ó ti yẹ eré bó ṣe ń sọ náà fù náà fún ọ̀padà gọ́ńtà fù ẹ̀gbà àgbà fún fún fún fún everybody wọ́n gbé ìbò wá látẹ̀kọ̀ wá bí. akíjù ah, la wà sọ́dá gbọ́ sọ́dá mọ̀ oyè ṣe é pẹ̀lá wà. alẹ́ ẹ jẹ́ ká máa ah. ṣe ìbò wọ́n bá mi bẹ̀ iwájú èrò bẹ̀rù. o ti dé prison o ti visit prison. wọ́n yàn prison wọ́n yàn prison èbó ah, ẹ̀yẹn èbó ẹ̀yẹn. yóò fam wey go down prison. ah èmi èmi èmi ṣẹ́gun síbi èṣù náà ló ń folè lọ ó lè ah ó lè nìkan ni mi ò lè jà mú kan lè jẹ́ ọmọ líle ọmọ líle mi ò lè jalè lábàá mi wọ́n tún lọ́ folè lọ mi ẹ́ ah bá mi wò náà ó lè ó lè ah. jọ kí ló ẹsẹ kan fi lọ ẹ sọ fún mi náà ṣé oníṣẹ́ ni wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùgbọ́n yálò mo sọ fún ẹ náà bó o mọ̀jú kó máa wọ́n mẹ́ba tunu village yìí pẹ̀lú àwọn science, yẹn so ìwọ náà ti rí resort ẹ̀ ń sìn tán bá kúrò olè mẹ́ ta ni ká kúrò olè yẹn mọ́ àwítàwí oníwọ̀ sí bí èṣù ṣé èèyàn gidi máa ń jẹ́ sí bí èṣù ni sọ fún mi èèyàn gidi máa ń jẹ́ sí bí èṣù ṣòro mi ò lọ́rọ̀ mọ́ tí mo bá sọ torí ẹ bá ti pé tó bá ti reset number six ẹ ẹ o lè wá bá mi lẹ́kọ̀ọ́ o ti gbọ́ àyè gbá ẹ dáadáa bọ̀ tó bá mọ̀ pé ó kéré number six yẹn ò tí ì sí ìfẹ́ pé then o lè kú sínú village yìí bíbá àti ìwà àtàwọn new sars ẹ̀dẹ̀ mọ́ kóra yín káàkiri yẹn ṣó ti yẹ èmi ò ní jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á bá ẹ ṣe. ọlọ́run ló gbàdúrà tiẹ̀ á gbàdúrà tiwa náà ó yẹ àwa ló dúró náà à ń ṣiṣẹ́ ọlọ́run gbéwọ́dì gbéwọ́dì sún sún sún sún sún sún sún sún láyé ẹ lọ ọ̀rẹ́ mi ọmọ èṣù gan wa tó lu ẹṣin o ọlọ́run èṣù gan wa lu ẹṣin o ọlọ́run ẹ̀ ọ́ yàrá. o wà láàrẹ padà kò ṣe ìfọwọ́ bu bẹ́ẹ̀ bóò ni jàre aláìndè kí ni kí n bọ̀ ta. sámúlà yín gbóná. sọ jàmùlà tuntun bírí lánàá ni tó sì ń béèrè àwọn béèrè kìíní kí ló sì ọba kí ló fà. nfa kankan mo kàn béèrè ní mo lè fún mi lámùlà mẹ́rin àmàlà mẹ́rin àti kíni. Hmm, ẹ fún mi lẹ́ran ọ̀gbẹ́ mẹ́wàá. Ah, ah. ẹran ọ̀gbẹ́ wọn ègbẹ́ ẹran ọ̀gbẹ́ rí ẹja lọ́wà. ń da ẹ fún mi lẹ́ja ẹja mẹ́wàá. ẹja mẹ́wàá. Hmm. Àyìndé dákun mọ́ bínú sọ́ọ́ jẹ́ bàbá àjẹ̀bù ni kìntìn tí ní kẹ́ẹ̀tì tajà kẹ́ẹ̀tì gbowó ǹbàjẹ́ ǹbàjẹ́bú ǹbàjẹ́ bẹ́ẹ̀ nàìjà kí n ti yín ó yẹ dáàmú lóyún dáàmú lóyún. máa bá wa fún ọ lẹ́ran mẹ́wàá àtẹ̀já mẹ́wàá lákùn kí ni kí n fi ta ikú fáwọn kọ́sítọ́mù. ẹ bá àmọ́ fọ bẹ̀ ta. ẹni fún aláyìndé mo sọ̀rọ̀ wò lẹ́nu tí ọmọ kọ́kàn tiẹ̀. orí ìmọye nǹkan tó fẹ́ rà tí tọ́mọ ni olúwa ẹ̀ la. ẹ má bù papọ̀ o. mo ti gbọ́. ẹ bá ń fóònù náà lẹ́jà méjì sí. ìfúnlẹ́jà méjì ó tiẹ̀ ti dáa. n tiẹ̀. mọ̀jọ̀ mú ọlá bọ̀dá ìdè. n bá fi sí ìdùnnú. gáyì náà mẹ́rin ẹja méjì fúnra yín. èmi ò e ní ìdí. ẹ mọ̀ sí ìyọnu mọ́ ẹ mọ̀ tiẹ̀ fún lẹ́ja méjì. lò sí gbọ̀n tẹ̀ tán tẹ̀ tẹ̀ oúnjẹ fún ọlọ́fẹ́ ní ròtẹ́ ní mọ́ọ̀dún. ọmọ méjì oníkó pé mẹ́ta ọmọ gan-an. ẹ fẹ́ já sí bíi. nígbà má ta ẹ dáhùn ẹja mo kọ́ fi mọ́ tẹ́lẹ̀ ẹnu. ń bọ̀ láyìnde. <laughs> mo fi bọ̀dá sí i mo wàhálà ẹ̀ pọ̀. àyìndé ẹja mẹ́wàá ọlọ́run ẹlẹ́dàá mi mo ti gbọ́ ọ. Hmm. láfún ni ọwọ́ yín di ẹ̀dọ́ lónìí. ṣé wàhálà. níbi ẹfun méjì ẹfun méjì ah, ẹ dá rẹ̀ padà ẹ mọ̀ sí ìyá wèrè ni ẹfun ẹfun. ilé tẹ̀yìn náà sáré gbá bọ́ wá. yìí ṣe ni mo gbé wá atẹnu rẹ pọ̀. ẹ gbowó ni ẹ méjà ẹ méjà. ọ̀la yín dọ́ lọ́wọ́ yìí. méjì ló fún ayín lẹ rò ni ọdọ ẹ̀yin ẹmú méjì fúnra yín. ẹ ń gbẹ bá sanwó òun ń gbà mí. láàánú ògiri òkú. ẹni ìṣòro bá kàn ní mọ́rí ilé kan ní ipò àwòrán ìgbà kan jù láwọn rẹ ó kájọ fòkè lérún bẹ́ẹ̀ ká tún jọ fòrú. mo bí mo lóore méjì kan gbà kan wọ́n ti jọ wà wọ́n ń pẹja ìkan mọ̀ lọ́wọ́ rẹ̀ dẹ ìkejì ọwọ́ rẹ̀ ò dẹ ẹnì ìṣòro ó bá kan ní ìmọ̀ rí. Ah, ah, ó tiẹ̀ da báyìí àtàwọn ohun tí ń wá yín kì í tí ì rí yín. ẹ sí òsì ah, o. ọ̀rọ̀ kan ló fẹ́ sọ fún yín o. ẹ já wa bí a rí a rí bẹ́ẹ̀. sẹ́mi pé ọ̀rọ̀ olè tán tì mọ́ yín o tàbí kí o sẹ́yìn lẹ jalè. mo ti fura sẹ́nì Kàyìndé mo fura sí torí èmi àti ẹjọ pàdé lóúnjẹ níṣẹ ní náwó yàfùyàfù tí ránjẹ fẹlẹ ránjẹ fẹlẹ ránjẹ fẹlẹ ó rà fẹmi gbẹmí gan jẹ kódà gbogbo bí ṣe ń ṣe tó ń pè pé mò ń kó bọ mò ń kó bọ mò ń kó bọ. àyìndé àyìndé kan náà. àyìndé. àbáyìndé ti ń dirun kọ́ ní ìwé ni. ẹ àyìndé ló ń ọ̀dà ọ̀sẹ̀wọ̀n yóò dáa fún un ṣe ká máa lọ lé ní àbíká kọ́ lọ wàyìndé náà ká lè mọ̀ bóyá ọmọkùnrin pàrọ̀ ni àbí ń sòótọ́. ìjà àkọ́kọ́ lọ́dọ̀ ọ̀dẹ́ láti rí báyìí káwọn fi gba rè gẹ́gẹ́ ní àfíjì kó lè mi ò jẹ́ ń bí oúnjẹ ń mi ń gbá wọ́n palẹ̀ mọ́ wọn kan jú àmì ni. àwọn tí ìdá kéèyàn mọ̀ mọ́ tọrọ lójú owó tí ì bá ṣe tìyàn kéèyàn mọ́ hmm. ọ ṣeun yóò dáa sọ fún yàn. a lè dá ọkọ rẹ nígbà tá ìsàmùkún mẹ́kọ̀ọ́. ọ̀dà wa ọ̀dà ẹ̀ tẹ lọ ẹ̀ bọ́. o ṣe kí ló kọ yín náà ànídàkọ àmúdá. àmúdá àbí kí n gbó kan lẹ́nu rẹ̀ ọ́ sọ o. àmọ́ wọn balẹ̀ yẹn máa ń ṣòfófó mọ́ ọkùnrin ni. ó ti wá sí òfin lọ́dà ṣé ìwọ ọ̀rọ̀ pàwọn náà lọ lọ ti ọ̀rọ̀ ọ̀mọ́ lórí tẹ́lẹ̀. Hmm, tòótọ́ ni. sọ́wárẹ̀ yìí tọwọ́ rẹ̀ ń dẹ tó bá ti ṣẹ̀ tí wàá pẹ́ ẹja ló ń fún ìkéjì jẹ ṣé ó ní wàsálà ń wù wo gbòòwò ìdánwò ẹ. Let's go! Ilé àbúlé gbé mọ ẹ jẹ́ mọ fìdí lẹ́nu ẹ jẹ́ mọ fìdí ẹgbà ní gbogbo ará àdúgbò ẹgbà mí o ẹgbọ́dẹ o ìyarí sí ìyakunlé ẹjáde ẹgbàgbà mi síbi èsùmọ̀ tí wọlé wá gbé ńlọmọ ẹdẹ́kun òun àtàwọn gidi gan kú rẹ ní o ẹdẹ́kun ẹdẹ́kun ẹgbọ́dẹ ẹgbà mí ẹgbà mí ẹ mi mí ìbálẹ̀ yín kú ẹ bá ń pè wọ́n ẹ bá ń pè wọ́n ẹ dákun o ẹ dákun o gidi kan kú ti gbé ńlá mọ́ o ẹ máa bọ̀ ẹ máa bọ̀ sí bí ẹ̀sùn àtàn gidi kan kú rẹ ní ẹ gbà mí o. àbẹ́ ẹlẹ́rọ ojú ayé rèé o ah. hmm. ojú ayé ni gbogbo wa rí yìí o ọ̀tọ̀ níbi tí gbogbo wa ń fojú sí hmm. ibòmíì lọ̀rọ̀ gbà yọ tí wọn bá pé ojú òṣèfi mọ ìwà ẹ̀dá. ẹ̀dá bí òjì kárí èèyàn ká tó ra ni abẹ̀mí lẹ́ndẹ́ndẹ́ndẹ́ ó lè lórúkún ẹjọ́ ó lè jàgùdà pálí tọ́fọ́lé rẹ̀ rè àwọn tó sì jù kó náà lọ wá àwájú rẹ̀. ara ọ̀ bàbá nǹkan tó jí kó jù báyìí lọ kódà owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eh! olólówó tó wà nbẹ. two fifty thousand lówó tó wà nbẹ bàbá owó alájọsìn ni kì í oh! ṣowó mi. gbọ́ àyìndé ah, ah, ah, ẹ̀yin èèyàn sí bí èṣù owó tẹ ẹ bá lọ́wọ́ rẹ̀ two fifty thousand ni ẹ kó yòókù lẹ́ẹ̀ kó jáde. Ah, Baba, irọ́ ni o irọ́ ni o seventy eight thousand la bá lọ́wọ́ eléyìí o ah, eléyìí fọkàn sí nàkúnà o. ẹsìnmi ẹsìnmi ẹsìnmi ẹsìnmi nínú èlò ah, eh, eh. ó jí two hundred and fifty thousand. wọ́n bá jẹ́ ọ̀yáwó owó náà ni owó tẹ̀yàn bá ti jẹ́ fún ìnákúnà láàánú. ẹ̀yin eh, bàbá ẹlẹ́rọ̀ mọ̀ ń bọ̀ náà. <laughs> two hundred and fifty thousand ó wá kù seventy eight. wàláì ní tán yìí lánàá náà ni àná ni. ẹ dákun láyé tá a bá yọ seventy eight kúrò nù two hundred and fifty èlò nù. Ah, ah, baba. Ah, bí n bá ṣèṣirò rẹ̀ dáadáa yóò tó yóò tó three hundred tó ná. sórí eléyìí burú ni. nǹkan ṣe nǹkan ṣe ẹ wo Baba bàbá one hundred and seventy two bay. one hundred and seventy two nígbà náà kò burú tó kò bá jìnnà. ilé èkó. arábìnrin gbogbo two hundred and fifty thousand rẹ pérépéré ni ó pèsè ọlọ one seventy two tó kù mm. ìyá rẹ ni ó dáhùn fún. àyùdá ìbọn wọ́n fi ní ìròyìn nǹkan sí bí wọn náà ní nǹkan sí láàárọ̀ bí wọn náà ní. ìgbà láàárọ̀ tó ń nàmọ lójú wa. ọba wí bá wí. òní ìlọyẹ kan ọmọ ọba wí lójú tiwa ní. ọjà ń lù lójú wa tán eh, sọwọ́ kòtò. ẹ eh, sọwọ́ kòtò. ń sọwọ́ kòtò. wojú mi ní wojú mi ní eh, ṣé ó mú one seventy two tó kù wá àbí kí bàbá ẹlẹ́rìí ó pe ọlọ́pàá kí wọ́n wá gbé ọmọ rẹ lọ. ẹ jẹ́ ajé wọn rán lu ẹ̀wọ̀n kọ́ lu ẹ̀wọ̀n àyìndé mo lọ kówó sí ọlọ́pàá yẹn gan ni kẹjẹ ká pè pẹ̀lú gbogbo tó kó àtòun gangan kó máa gbé lọ sí tọlọ́pàá. mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀. sí mẹ́nu rẹ o sóòrì one seventy two tó kú àbó òní wa. wọ́n gàjí ẹ má pé mo gbẹdùn lọ yín kejì ìyá rẹ̀ náà ní ní ṣiṣẹ́ fún ní kówó ogun. ẹ rí ni o. ẹ tiẹ̀ mọ́ wà ọlọ́pàá ó gbowó. ìyá ìyá rẹ̀ yóò lè kọ́ rí ni o ngbọ́ dọ́rọ̀ tẹ̀sán ẹgbà fọlọ́hún. o lè gbà ẹ wá lọ lè wọ dìọ́dìọ́ àmọ́ ń dì yín ni. wọ́n ń dìọ̀ wọ́n ń dìọ̀ ní ní parọ́. ẹ̀yin ẹ̀yin èèyàn síbi ṣẹ́gun. síbi èṣù síbi èṣù síbi èṣù ti ń gùn. n tẹ́ ẹ ṣe yìí ó wú mi lórí o ẹ ṣe ń tọ́ da mo sì dúpẹ́ lọ́ọ̀ yín àmọ́ ṣe rí ọ̀rọ̀ tí ṣẹ́gun sọ̀hún àní ṣe bẹ́ẹ̀ àní ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ilé lẹ́jọ́ èyí wọ́n sì lélé ẹni láti jèkúté onídodo ẹ gbọ́ mi ẹsẹ̀ tọ́ṣẹ̀ àtìdájọ́ rẹ̀ kọ̀kọ́já ń tá a dà nákàtà mi ní tọ́ bá tún dúpẹ́ lọ́ọ̀ mi ṣé ìsinmi àwọn ìyá tó máa máa délé ti jẹ rèé ṣé ń gbọ́ mi jàre ìyá rẹ̀ ó wò wọ́n wá yóò sì rí i àwárí lóbìnrin wá nǹkan. láàrin ijọ́ mélòó. ọ̀sẹ̀ kan. àfún ah! lọ́sẹ̀ kan. mọ́gàjì ẹ má pé mo gbẹdùn lọ yín kejì ọ̀sẹ̀ kan pọ̀ mbà jọ méjì lè ná one seventy two. ẹnu ẹ ló yẹ bàbá ẹnu ẹ ló yẹ bàbá. Eh, eh, oh. ṣé ṣé ẹnu rẹ náà yá ju o. Eh, bàbá ẹlẹ́rọ bàbá ẹlẹ́rọ. mọ́gàjì. mo yá owó ọmọ jájó pọ̀ṣẹ̀ kan àmọ́ ẹ wo tí ìyá Àyìndé ọba one seventy two lọ́sẹ̀ kan ọlọ́pàá ọ̀dà sí. ọlọ́pàá ọ̀dà sí àti ilé ni ó ti lo ẹ̀wọ̀n àwọn ọlọ́pàá wà lọ́ọ́ ba lẹ́wọ̀n wọ́n mọ̀ ṣèwí ẹ̀. ẹ wá ọ̀sẹ̀ kan tá a fún ẹ mọ̀ sọ wèrè. ẹ jẹ́ lọ bọ́ba wọkọ̀ yóò bógun pàdé yóò rìn yóò bógun pàdé. ó lè mọ̀ ní bíi lẹ́sẹ̀ mú. tó fẹ́ jí wọn bá ta ni. kò síbi tó lọ tí ò ní pàdé ògùn. ẹ̀jẹ̀ tó ṣèkínní fún. ìró ti tó òkú rẹ̀ gan wọ́n ta. ara ó ti tó. rárá ṣe. mo rò pé ẹjọ́ ń fẹ́ bí nǹkan ìsìn ní òjì náà ìṣọgbọ́ jẹ́ nǹkan náà mọ̀ lẹ́ lórí tí mò ń kó náà mọ̀ lápá àpá ó ti gbiná tán sọ́gbọ́. síbí o ó sì ní nǹkan kan tí mo fẹ́ sọ fún ọ. náà náà ló sì kọ tí ọ̀fẹ́ gbé àdìbò wa ní ìsìn tí ń dáná fọmọ asán ló gbé kaná kò sí nǹkan kan o. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni wọ́n sọ bí tí mo ń ṣe ń gbogbo ìgbàanú tí yóò fi rẹ́ni tí yóò kọjá ṣàánú rẹ̀ fún un ní nǹkan tí yóò fáwọn ọmọ ń jẹ. Ah, ọ̀dà náà tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí jẹ́ padà kí n lè fún ní nǹkan. ẹ̀ẹ́ lẹ́yìn hmm. tí rí. àbí. sí bí. ọ̀la. pẹ̀lú ọkọ mi wọ́n fẹ́ jiná sọ́gbọ́ ìsìn ni ó jiná yìí. arábìnrin ẹ wá rí. ẹ jọ ṣé oúnjẹ lẹgbẹ kanú tòótọ́ ni àbí káwọn mọkànlé lọ sùn. Mm. bàbá mi bí n bá tàn yín ara mi mo tàn ìgbé nǹkan kankan náà ìgbé kankan náà kó ta lásán níbẹ̀ lórí náà ẹ wà lọ ẹ jáde. náà ah, kò nídìí kò nídìí kí nìkan tẹ wá sọ fọmọ pẹ́ ń ṣe gan. <laughs> iṣu mo ní mò ń ṣe fún. iṣu mm. ọ̀dà àwọn afẹ́yìn lówó nísìn iṣu gan náà dẹ̀ ní kẹ́ lọ fi wá kẹ́ gbé kaná fún. ẹ fún mi lówó mm. ah, ẹ ṣeun bàbá mi ìná ò ní tọ́wọ́ yín Ah, ẹ mọ̀ ní sí i bàbá mi àgùntàn sọ lò ah, ẹ ṣeun ẹ ṣeun o. ìmọ̀gàn mọ̀mọ̀ gorí nǹkan ni. Ah, ẹ ṣeun ọmọ fi sọ́wọ́ ẹ ǹlẹ́ yóò dáa fún yín o ẹ ṣe o. ọkọ mi alẹ́ òní ti dùn wo iyán ni wọ́n gùn fún àtọbẹ̀ ẹ̀gúsí àtẹran àgbẹ̀ tí bọ́ọ̀jẹ sọ̀rọ̀ sọ̀ọ̀jẹ ni ọmọ ayélọ́lá ọmọ òbíyọ̀ ọmọ ejinadobo ń ṣe nǹkan ọ̀fẹ́ fún ọ lálẹ́ ẹ́ orí òní ti sọ káàdọ̀ kọ̀ súnmọ́. yíbọn lè ṣó oríjà ẹbọra. ibo ló dà ọ sí bí èṣù <laughs> ìjàngbọ̀n ṣe dá nìkan fà kẹ̀kẹ́ bàjẹ́ àtúntò olówó orí àbùkí alápẹ̀pẹ̀ ibo ládàá kí lè ṣẹlẹ̀ ibùlẹ̀ ń lọ. ilé tó ń ṣá mi láàárọ̀ kùtùkùtù yìí ṣé kò sí ṣá. owó oúnjẹ wa mo fẹ́ béèrè àṣà àjẹun. Ah, ibo oúnjẹ lẹ́ ń ta ẹ lọ jẹ́ mi bá dé sọ́ọ̀bù yín oúnjẹ mùntà hmm. irú ọ̀rọ̀ wèrè wo ní jáde lẹ́nu dákùsọ̀ ọ̀dá mi lókòwò ni abẹ́ màá bá ń gbọ́rọ̀ bí kò sí irun létí tiẹ̀ gan torí pé oúnjẹ mùntà ní ìsinmi pé kí wọ́n máa gbowó oúnjẹ lọ láti máa gbowó oúnjẹ jàre. Ah, ah. ìwọ ọmọbìnrin ṣé o ti ya wèrè ní ṣe èmi ló fẹ́ máa dún mọ̀ọ́rù mọ̀ọ́rù mọ́ ah, ó ti gbàgbé mi ni èmi sí bí èṣù mà ní hmm, wo má tọ́ mi níjà o eh. má tọ́ mi níjà má rí ìjà èṣù o. ní kí ni níwọ̀n ń tọ́ ọjọ́ bẹ́ẹ̀ tí mo ṣe ń tọ́ ọ o tún wá fẹ́ mọ lérí fèmí mo ní kí mi. hàn máa ń tẹ tó bá fẹ́ rí jésù èmi tẹ́ pọ́ mọ lé eléṣù lèmi sọ fẹ́ gbọ́ láàárọ̀ yìí ó fún mi lówó ni. má tọ iṣu o oh. má tọ iṣu ọkẹ mò ń sọ fún ẹ má tọ iṣu o. kò sẹ́tù kankan padà bọ̀ bí sẹ́ ẹ̀ tó rò bẹ́ẹ̀ mò ń ṣe ni ó fún mi lówó oúnjẹ ọ̀bọ̀ ọ̀tá láàrin mi rẹ̀ ó sì àbọ̀ ọ̀tá. èmi mo sọ fún ọ mo sọ mo ní ọmọ ọ̀tọ̀ mi ìwọ ń jẹ́wọ́ pé wọ́n ní wèrè lórí ìwọ tó ẹ pé sọ títí sísìn bá ń gbá lórí tiẹ̀ hindu ho lórí tèmi ni ìwọ kẹ́ ibi tó sùn sí lóde o. Hmm. ó ṣe máa tì mí mọ́lé ẹ ìwọ obìnrin ṣé o mọ̀ pé mò ń sọ fún ẹ ó fẹ́ kí fìbínú dáná sun lé ni tí mo bá fẹ́ tó àbí tí mo bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ ńkọ́. ọ̀ọ̀ so ìwọ fẹ́ ṣègbọ̀nsẹ̀ yín ṣe wàhálà ike ọ̀dà tí mo máa ń gbé wọlé ṣègbọ̀nsẹ̀ rẹ́bẹ̀ kọ́ ọ̀tọ̀ bẹ́ẹ̀ kátẹ wa ní mo tiẹ̀ wá tọ́ àbí bí mo wá ṣe gbọ̀nsẹ̀ báwo lè fẹ́ kí n dànù. kò béwu dé tún lè tòyún náà tún fi ilẹ̀ bẹ́ẹ̀ dé pamọ́ bẹ̀mí má ti ti ṣọ́ọ̀bù lè ń gbé. ìwọ ọmọbìnrin yìí o ti ń fẹ̀sùn lẹ́sẹ̀ o o ti ń fẹ̀sùn lẹ́sẹ̀ o kémi wà nù ohun bíbà tí tó fi máa dé àbí. àlàyé <laughs> ọ lè dùn wọn òru wọn òru olórí ibú kankan mọ́ mi sọ fẹ́ gbọ́ bọ́ọ̀bà ti mówó lẹ̀ ibi tó sùn ló dé fowó lẹ̀ àbí kí n mọ̀ lọ sí mọ̀ lọ. o tiẹ̀ ní ìdí onídìí káàdà fẹ́ni tó bá bí ọkọ̀ òwúrọ̀ ẹni tó bá sí ọlẹ̀ kan tiẹ̀ lé sí ọlẹ̀. abukia wàhálà ó ti gbé pé ọlọ. kí ló ṣọmọ àpótí èṣù tí mo gbé sílé iná ah, ah. irú ìgbòyàwó ló ní tó fi tì mí mọ́lé <laughs> ah, tí máa ṣe tán pẹ̀lú ọmọ yìí ọmọ yìí àkàbùkù níbi tó ti ga o. <sighs> ọ̀dà èmi lóbìnrin kan fẹ́ máa ṣe bí ó ṣe wù sí nínú ilé lónìí ni kò ní dọ́là ọlọ́run màá jẹ́ kó mọ̀ pé hmm, ó ti ń lọ sí gbígbà lọ́wọ́ èṣù láì bẹ́sù jẹun. ẹ wo ṣe rí bóbìnrin bá ti rẹ́sẹ̀ halẹ̀ nílé ọkọ báyìí ní máa ń ṣe bí wọ́n ti ń ṣe wọn o wọ́n ní torí bá pẹ́lẹ̀ yìí máa ń dire ni àmọ́ tóbìnrin bá ti pẹ́ lé báyìí máa ń di àjẹ́ ni. kó ń bẹ́ẹ̀ ah. ah ta ni aláyàjẹ lọ́dún èṣù gan. Ah. bàbá ẹ wà láyé wa ẹ má bínú ẹ má bínú sí náà ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti nídìí ká ṣe máa wá omi ọṣẹ tá a fi máa fọ̀ ọ̀rọ̀ rúnrún ẹ mọ̀ pé mo ní sanwájú ẹ wo àìlówó lọ́wọ́ ló ń ṣe ìyá wa. àìlówó lọ́wọ́ kí ni àìlówó lọ́wọ́ kí ni obìnrin fi máa da ọkọ yóò máa dorí ọkọ rú só ti gbàgbé lónìí tó kọ ọmọ mi mi ò lówó ṣùgbọ́n mo lọ ọlọ́run tó ti mọ̀ pé ní tí ò bá lówó ń gbà mí náà máa ń lẹ́jẹ̀ lọ́rùn kí ni tí ń fi ń sìn. ìfúngbà ah! náà bọ̀ àbá ojú àárẹ̀. ló fẹ́ ṣe ó fẹ́ wọlé mo fẹ́ wọlé. tó máa bí pàpì yan ẹ̀dá ó yá wọlé. ẹ dákun mọ́ bínú nígbà tó mú san ní ìsìn tó gbẹ̀yìn rúbi síbi ń sìn tí n bá wọlé ní sìkì ló ṣe fún mi jàre. wọlé tó bá tó bẹ. ẹ kílé tí lè wọlé kílé tó bá. wọlé súnmọ́ mi kó wọlé. ẹ wo ẹ jẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ bá sọ̀rọ̀ kó mọ̀ sí orí kúrò lẹ̀ jẹ́ ń wọlé lẹ́rọ̀ jẹ́ jẹ́ ń wọlé lẹ́rọ̀. obìnrin máa ń wà rìmọ́ fún ni. rìmọ́ ah, ah. ah. fún ni tá à ń sọ ìyá. ẹ jẹ́ àtẹríba fúnra ẹ̀ mímọ́ tẹríba fẹ́ mi ẹjọ́ làwọn alóbìnrin ẹ calm down fún wọn. aláyé ẹ mọ bínú. ṣe tó wọn ní mọ ṣe tó wà náà ẹ bá mi síbi èṣù. bó ewúrẹ́ ẹ̀ kọ́ fẹ́ fẹ́ ara sọ ni kò sí tí ó sì lúwọ ẹ̀ kò sí tí ó ṣe kí tiẹ̀ wọlé kò sí tí ó ṣe. bàbá ẹ wọlé. Ah. mo jẹ́rìí bàbá mi láyé ká ní pé ìyá mi ló ṣe gbogbo wèrè báyìí yóò ti dì gbájú. ìyàrá ìyá yín ò sì ní kú rẹ́ńbi tí wọ́n bá wà ẹ̀yin ọ̀rọ̀ òfò tẹ̀sí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé ògbó olórí bùtẹ̀ sọ kó tó di pé mo wọlé tẹ̀sẹ̀ ní dúdú olórí ibú olóòṣì àwọn ọ̀rẹ́ òfò tán kó. ẹ ṣe ni mo fẹ mo fẹnu yí di pọọtù ẹjẹ àmọ ntà ń ṣe o ẹjẹ àmọ ntà ń ṣe mo fi pè mí lo. mo yí mo tàka òsì dà. ẹ tàka kí ni dànù. ọdúnà ọlọ́run bàtàlà bá sọ̀rọ̀ àjẹgẹ̀tì àjẹgẹ̀tì ẹlẹ́bù rẹ̀ lẹ́sìn gbọ́mọ̀ kan. má pọ̀ fún mi. ilé fọmọbìnrin láyò yọ ẹ sá rọra ẹ sá rọra ọmọ líle lèmi o wọ́n kà lọ́wọ́ kò ní o. bàbá ajọmọdé lè ń kọ́ ọ lọ bèrè ibi tó ti fẹ́ mi náà èmi náà mọ̀ gbádùn. ẹ gbádùn a sì gbé yín lọ péré ọlá bí tó ti ń tọ́jú èèyàn lọ́yọ̀. wọ́n gbé aláya rẹ̀ lọ péré ọlá. èmi wọ́n gbé yín lọ péré ọlá olórí. ẹ lọ bèrè mi mọ́ra dẹ́sà ẹ mọ èèyàn tí mo ti ṣe léṣe síbẹ̀. ìyàwó senior colleague ni o mo mọ tí mo lè ṣe o. ìyàwó senior colleague ni mo mọ tí mo lè ṣe o. kí ni tí ń fi sìn ẹ ẹyin tèmi àfà kí ló wà. àlàyé kò sí wèrè ìwọ wa ibo ló wà látàárọ̀ kọ̀ọ̀kan wa bọ́ ìsókè. kò sí ewu ẹyin tèmi àmọ́ mo kàn wò pé kò sígbà tá a ní fi gbogbo àwọn owó kéékèèké tá à ń gbà ẹ sílẹ̀. fọkẹ́nẹ̀ níjó nígbò bó láti mọ dánwò bàbá filẹ̀ kí làá mọ̀ jẹ́ kí làá mọ̀ mu àwọn tó ń kọ́ òkè fún wa bó wọn ti mọ̀ ọ́ òkè bó owó ti mọ̀ wọlé ìyẹn ni mo ṣe fẹ́ kí gbogbo wa wọ ọpọlọ ah. kó ní kálukú mi ò gbá ẹ wá kémi náà wàá sọ àìdí àtẹ̀mí náà. ṣùgbọ́n aláì aláyé ọ̀parọ́ àmọ́ alákòókò ah, eh, ah, púpọ̀ báwọn láti bẹ̀rẹ̀ sí mọ́ ìdọ́pọ̀lọ́ wa láàmú. àkókò ṣe é bokù. ìwọ gan ni kò san tó wà lẹ̀ wa san tó bá dé fún wa kò sì sí ohun tó fẹ́ táwọn bá yí ọ̀bọ̀ ọ̀fẹ́ àbẹ́ hmm. ìkànnì yín bẹ tí ò ní fẹ́. ó dà gbogbo wa la ní nǹkan tá a fẹ́ jẹ láyé èèyàn wá jẹ́ ọmọ líle kò ní kéèyàn náà mọ́ jẹ́ èèyàn pàtàkì o hmm. èèyàn ṣáà ní àwọn àjàsí ojú iná nọ́mbà wà gbogbo ogun pa àwa sẹ́ńjì àpòsí wa báyìí látọ̀lá lọ tó ibi tó bá lè làwọn ọmọkùnrin. nígbà tí ikú abẹ́rẹ́ hmm. lògùn mọ́ ń tọ̀ hmm. nígbà tí fẹ́ tọpasẹ̀ àjàsí náà nì sí kò lè ẹni tí ó bá lọ jásí fún wa kọ́ mọ́ lùlọ èmi ọmọ jósì. bẹ́ẹ̀ ni torí ẹ̀dákẹ́dá tó bá fẹ́ jẹun gbọ̀ngbọ̀n hmm. ìyẹn máa ṣetán àti tilẹ̀kùn gbọ̀ngbọ̀n ni go hard or go home hmm. gh or gh ni. àmọ́ rẹ̀. ẹ ṣètè wàrà jáàsì tó ń dákọ̀ ọmọ ilé náà tó wà responsible dáadáa lójú àlá. wọ́n ṣe mú yangàn láwùjọ. ẹni tí ń tẹ̀ ó. Ah, ẹ ṣé wàá rí gbogbo tá à ń sọ látàárọ̀ èmi gbà lóòótọ́ pé líle làbọ̀ ọmọkùnrin gẹ́gẹ́ bí ọmọ líle. ẹ àmọ́ ẹsẹ̀ rí bàbá ń sọ ọ́ ká mọ̀ ọ̀la ká sì mọ̀ ọ̀la dáadáa o ẹ torí ọmọ líle tèmi tẹ̀ ń wò yìí èmi kàn lé lásán ni èyí lè pààyàn ẹ̀yìn lè pààyàn lè fi mí jẹ búrẹ́dì bẹ́ẹ̀ sì ni lè jalè bẹ́ẹ̀ tí wò mí. kò lè tó yẹn kò lè tó yẹn àbí kílẹ̀ o. ọ̀yọ́ ilẹ̀ tó ga. gbogbo gbogbo mi ò tí ì gbogbo àti bẹ́ẹ̀ ṣùgbọ́n ò jẹ́ ká ṣe irú yẹn láàlú ògiri òkú. èṣù láàlú ògiri òkú. ṣíbí èṣù màmá bá mi jẹun ṣíbí èṣù màmá ilé ìgbólẹ̀ lọ ní ṣá. ẹ̀yin ah. eh, wo ni ẹ kí lẹ ṣe bẹ́ẹ̀. ó ní kí lẹ ṣe bẹ́ẹ̀ abẹ́ ìṣàwẹ̀rẹ̀ ẹ̀gbọ́ràn ni. Ah. ṣé kò pọ̀ létí ni tbs ló ń dùn eh, ah. ẹ bọ̀ wọn bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀gbọ́dọ̀ padà sí bíbá ìmọ̀ tbs ló ń sọ̀rọ̀ ẹ̀ lọ sọ fáwọn tó ń rọ yín ẹ bá tún padà wá ẹ máa kú ẹ máa kú síbi èṣù ló ń dún lọ́wọ́ síbi èṣù ló ń pọ̀ ọ̀hún àwọn tó wọ́n yóò ní jèrè wọ́n ní jèrè yẹn níjọ jèrè ara yín síbi èṣù ló ń dún ó ti yẹ yín kó máa dún létí yín báyẹn ẹ kẹlẹ tí ẹ báwọn tó wọ́n yóò ti yẹ yín ẹ máa tún yín báwo ẹ máa kú ẹ máa kú èṣù ló sọ̀rọ̀ ọlọ́run sẹ́. síbi èṣù ah. ah. tó bá fi jẹun tó bá yí ọkọ onídó kú ẹ bàbá ẹ kú lẹ́la bàbá ò ní iṣẹ́ tí mo rán yín ẹ̀jà ń bá kan ìgbòlẹ́ bá dé. bàbá kò sọ́wọ́ ẹ̀jà ń bá kan náà èmi àtàwọn tèmi o akànni o ọlọ ṣe ìtọ́sí ọkọ̀ gbọ́ǹkọ́ síbi òsì ẹgbẹ́ lásán wọn tàpá lẹ́wọ̀n alé wọn ọlọ́run rárá àwọn bí wọn wọn bí wọn rí àbí ọlọ́run. mo tiẹ̀ jẹ́rìí àmọ́ ẹgbọ́ ìsẹ̀yìn ìtàn ìgbàkúgbà tí bá tuntun kẹ́ fi wọn lórí ilẹ̀ ń pè é kẹ wá bá mi dẹ́rù bà wọ́n kẹ kẹ ṣe wọ́n bọ́sẹ̀ sí ìṣojú. àwa hmm? ẹ pè mí lásán báyìí fóònù wa ti dùn gan-an mo sáré bọ̀ ni. ẹ wá ah. ìkìlọ̀ wá wà o ẹ má jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ pé mi mo rán yín iṣẹ́ o. Eh, kò sí wéèrè bàbá kò sí wéèrè. orúkọ mi mo jáde. kò sí wéèrè bàbá. Ah, ah, ah, ẹ má jẹ́ ń fọ̀pá rí i tí débi kankan débi tí mo lọ pa. <laughs> ẹ ṣeun ẹ wo kíní rè àdéhùn májọba jẹ wa wa tẹ̀ bí báyìí. bàbá ẹ gbé wa eh? ẹ gbé wa bàbá yìí ń gbé wá mi kì í tẹ̀ ni. Ah, wà á tẹ́ kí ní jàre ṣó mọ́ ni. Ah. <laughs> gbogbo alájọ ń lò. Ah, ọlọ́run ni yẹn dá. káwá ni ṣíbí èṣù náà ni ṣíbí eh. èṣù. àyè wọn ń gùn ni. ọba fi jẹ ọ̀lẹ́ ọba lọ gbìyànjú tó yóò kọ́ ọ̀lẹ́ pẹ́ńkù. lórí pẹ́ńkù ẹ̀. wo yẹ kó ti wọlé báwọn ó yẹ kó ti wọ. ọdún àgbàlagbà wọn fi tilẹ̀ bẹ́ẹ̀ ṣe two hundred ilẹ̀. ilẹ̀ bàbá o. ẹ tí ì rí ìjọba. Ah! ọmọ tó bá ti ní àsìkò ṣẹ eh. ẹnìyàn kó lásìkò gbádùn. ẹlọmọlẹmẹ o. mi kàn ní ìbéèrè ẹyọ kan ni bàbá ṣé a ṣe wà kò sí àwọn kan mí ìtẹ́tùnú fẹ́ lọ́ka lọ́ba yìí dì pẹ̀lú. Ah, ah, tó bá ti tó àní ah. pè yín. ẹ fún wa ládàá ẹ káàdà fún wa ẹjọ́. bàbá àkànbá yín sẹ́rù bá àwọn èèyàn lórí ilẹ̀ ẹ fún wa two hundred. Allah Allah. ẹ lẹ́ni tá a lè bá yín pa. Ah! ẹ mọ̀ sí pààyàn sí lọ́rùn lọ́jọ́ tó bá bàbá yẹn. àsìkò àsìkò sì bọ̀. ẹ wá dákun bẹ́ẹ̀ yóò bá ṣe yín ẹ̀yìn àlèkánná ọlọ́wọ́ bẹ̀rù sí yín lè bá mọ̀ pé léèyàn ní pé èso ń kà ó <laughs> èso ń kà ó. ẹ ti ọgbẹ́dì wa ẹ ti ọgbẹ́dì wa. Ah. ṣe ẹ̀tọ́ wa rí báyìí pé ọmọ ọlẹ́la yóò gbà ọ́ ibi gbogbo báyìí ní gbàlágbára. hello ó ṣe jẹ́ nìyẹn ṣé ẹ mọ̀ pé ẹni tí òun mọ̀ fi tẹ́gbẹ́ ẹgbẹ́ ńlá ah. ló máa máa wádìí wèrè kan kiri èmi ti tẹ́sítì eléyìí mo ti gbẹ́nu sí i gbẹ́nu kú bẹ́ẹ̀ mọ̀ sọ́kí sọ́kí ọlọ́ oyè ẹ̀wẹ̀ sálífẹ̀rí sẹ́tẹ̀rí ọjọ́ kìíní àná tí sẹ̀gẹ́lì dé eh. tó láwa káwa pàwọ́dà o kátàwọ́ sí eh. lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ ó tún sọ kí nìkan ó ní kásẹ̀yìn audition wa àbí. wèrè àpòsí àpòsí wa kẹ́sì mọ̀ wo níjọ́ náà lọ ibo mi lè mi rò sí o àmọ́ sẹ́ni báyìí iṣẹ́ tá a yàn láàyò yìí tí mo gbogbo kan dùn mọ́ wa yìí a ẹ̀yin tẹ̀mí àṣekúdórógbò tá a tún fi lọ́wọ́ lọ. kò sẹ́ni tí ò gbádùn ibi tí nǹkan bá ti ń dùn <laughs> ṣé rí pé kú tí wàá ń ké bí yìí. ẹyẹ náà ń ké òde rè kí ẹ gbọ́n tẹnu bọ̀ super glue. kó má lọ gan pa. inú wọn dá o. ṣé n fún yín pílánì mi. sọ nǹkan kan lọ́wọ́ lásán bí o ti gbé dáná. ilé ló jẹ́rìí ẹ̀. Hmm. màá wá bẹ̀rẹ̀ sí ní rìn ibi tó ní background gidi. iná iná. nǹkan kan máa sá fọ́tò tó ní fáwọn àlẹ́ yẹn. ní ìjọ ọ̀rẹ́ yàmi o ọ̀rẹ́ yàmi o òrẹ́ gbẹ́gbẹ́ fọ́tò kan. iná máa kú ẹ̀ lọ́wọ́ tó máa gbà. ìbéèrè mi gangan tó jẹ mí lógún ni pé ìgbò làbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dùn abẹ́rẹ́ bẹ̀rẹ̀. láìpẹ́ ni. báyìí. torí ti táwọn yẹ oníbi kan máa gbalẹ̀ onílẹ̀ àwọn ọmọ jù yẹn lọ ṣùgbọ́n àwa ni kí ni everybody tó bá ti tákù wọn tí wọ́n á ní ká lé wọn dà síta. dà sẹ́wọ̀n dà sẹ́wọ̀n kọ̀ọ̀kan délé tá a lè gbà kówó tiwa jọ. jíjẹ́sù bí mo kú o ọlá fi jẹ ọ̀rẹ́ yó àgbìyànjú tó sèmi sèmi tó yó. ṣèlè pẹ̀lú rẹ̀ lórí pẹ́ẹ́lú pẹ́ẹ́lú ìwà rẹ̀ àwọn tí ì sí. ẹ̀mí náà rí ìlọ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ iṣẹ́ tí wàá dé báyìí o. Ah, owó dé. ọmọ ṣe là iná mi tán iná mi tán inú rẹ̀ tán inú rẹ̀ tán inú náà mi tán. èmi nìkan tán ọ oh. fún mi twenty thousand àbímọ̀ ńlá là ni. Ah! orí mi o látijọ́ tá a ti ń fẹ́ra wa ó bùn mí ten thousand rí hmm. ten thousand kéré ó bùn mí lẹ́gbẹ̀rún márùn-ún ó wá bùn mí twenty thousand. ah sórí lálẹ́ ni àwọn aládùúgbò gbòhùn èmi àti ẹ̀kẹ́ ṣe ti jà inú ilé yìí ó gbóná. Ah! àròkè á wọn náà gbìyànjú mo sì gbọ́dọ̀ jẹ́ kó o mọ̀ pé mo mọ iye ẹ̀ ah! ọmọ ní ẹ̀ ó yàtọ̀ sáwọn ọmọ wèrè yẹn wọn náà dúró tì mí ìjọ màá lọ màá bọ̀ mi ní mú kankan délé ó gbà mí bí mo ṣe rí mm, àsìkò tó yẹ kó mọ yọ̀tọ̀ mi gan-an ló wà yìí. Mm. Mm. <laughs> ó ṣe ọkọ mi mo ti dúpẹ́ pé ọmọ rírì mi ò dúpẹ́ o ti ẹ̀yìn mi ìyá ó tó kórìí mi wò sí. jo jo jo. bàbá kí ló ṣẹlẹ̀. ẹ̀rù ń bà mí. Hmm. má jẹ́ kí ẹ̀rù bà ẹ́ o ẹ̀rù bà mí o sórí iṣẹ́ adigunjalè tó lọ gbà iṣẹ́ ẹkú ni iṣẹ́ yìí iṣẹ́ ọ̀fọ̀ ni sórí àwọn adigunjalè tó tó fẹ́ mọ̀ bá ṣiṣẹ́ lọ́sàn-án gan yìí kò mọ̀ sí nǹkan tí wọ́n mọ̀ lè fi bára wọn jà tó bá dìde ká gbalẹ̀ lọ́wọ́ ara wa wọ́n mọ̀ mọ́ ránṣẹ́ kú síra wọn mọ̀ nítorí pé wọn ọ̀kọ̀ kan para wọn dànù kan pẹ́ bí ara wọn dànù kan fi lé ara wọn ṣòfò ó lẹ́yìn òsì dákùn torí òun lóhun. Hmm. àbùkíá hmm. lóòótọ́ èṣù oníṣẹ́ méjì ju kó su nǹkan ṣoṣo bí orúkọ rẹ̀ lọ àmọ́ èmi náà oníṣẹ́ méjì ìjọ̀gbọ́n mo fi ń jẹun ẹ́ àdúrà ni kí wọ́n mọ́ gbà pé kí n mọ́ lọ kí n mọ́ bọ́ rí. ẹlẹ́dàá mi mo bá sọ lọ́sọ̀ àmín àmín ó mọ rówó mú délé àmín àmín torí ṣàṣejẹjẹ tí mo rántí wípé yìn rẹ fẹ́ o ah ẹ̀yìn rẹ fẹ́ o léèyàn o dákun sórí mọ́ọ̀sì rò pé mi yìí ti mú jóbi ọ̀rọ̀ àwọn obìn lẹ́yìn sùn kájí òfò ni o ewúrẹ́ mi ẹsẹ̀ tí ó sọ pé mo bò lówó rẹ̀ kálẹ̀ ewúrẹ́ mi a máa pa sọdà bí ọ̀gá ni o dákun ò ní dààmú o. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ó yá dìde ọjà tètè lọ ra nǹkan tí mo ní rà sí ilé à. kí n tó sọ ọ́nù. pẹ̀lẹ́ oúnjẹ ṣe kókó. sáwọn àkórí mi ẹlẹ́dàá mi máa bá a sọ lówó òkú ní ìṣiṣẹ́ ṣe kan sí. hello. ẹ̀ẹ́ oya oya oya oya oya ẹ̀ẹ́ màá débẹ̀ yẹn tán sìn wàá gbá aláyé mo tún gbé e dé ìsìga jù ni o ìyẹn mo ṣe wò pé ó yá dẹ́n jára ayé mi sí i náà. ṣé ilé tó máa dowó ni àbílẹ̀ tó máa do ni ó yẹ wàhálà. aláyé wa ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tá a bá ṣe máa wá omi ọṣẹ tá a fi máa fọ̀nù ọ̀rọ̀ rúnrún mo lè gbé e déwájú yìí. oya sáwo ọjà mi sí. owó lè lè máa já sí. ẹgbẹ́ mi débẹ̀ ààyè mo kàn lọ ládùúgbò mi ni mo ṣe rá àwọn kan tó já kọ́ńténà ee kọ́ńténà níbi mo kàn pẹ́rẹ́ngán síbi ìkànnì mò ń wò wọ́n mo ṣe rí pọ́n ti gánà jọba mo kàn jáde sí wọn ni ó yà ẹ̀yìn kí ẹ ṣe ń bi ókè wọn làwọn fẹ́ máa tajà ọjà ládùúgbò mi ó dà àsọmọlù àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ kádùúgbò máa kún ni nà ókè nà ṣé ti rárá yé tiwa síbẹ̀ èṣù ṣé ṣíbẹ̀ṣù ti wá síbi wọn ní àwọn orí ẹran ń ṣe bí apá bí tán lọ ṣe bí wèrè ẹ ok ẹ bá dẹ́ṣù mọ̀ ń bí mo kàn ní kí fọ́ọ̀lù àbí kẹjẹ ká lọ fọ́ọ̀lù wọn ni o. ṣé wọn mérí ni wọn ṣe béèrè ni. ọlọ́run kò yé mi bóyá wọn mẹ́lífàǹtì ni o wọ́n mọ̀ pé kòlógó máa ń júbàlẹ̀ nílẹ̀ ṣe máa ń lanu fẹ́ kò lórí. ara ara yẹn wa ah. jẹ wọ́n pa ni. ó yá pàwọ́ gbogbo èṣù fún mi pàwọ́ gbogbo èṣù fún mi. yé kí wọ́n máa bọ̀. ọlọ ah, mo ti mọ mo ah, sọ lọ. èṣù fẹ́ bínú. ó yá ẹ̀yọ́ mo gún síbi èṣù síbi ń ṣi ẹ má bọ̀. máa bọ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹni máa bíṣu jẹun ṣíbi rẹ̀ gbọ́dọ̀ long ládìkọ̀dú ẹbọ ra. ẹ wo bọ́mọdé bá ṣe dáadáa orí á sì yá wọn bí ẹ òun ló fà á táwọn àgbàlagbà fi ní pé béégún bá jóore a sì yá ẹ wo mo nà yín lẹ́gọ̀ọ́ ẹnu ẹ ṣe dáadáa <laughs> mo dúpẹ́ lọ́wọ́ yín. àmọ́ a. Ah ẹ̀yin náà ṣe dáadáa pẹ̀lú ẹ̀yin tẹ́ máa fún ẹ máa ní ká ṣiṣẹ́ bí ilé ń jí tẹ̀dẹ̀ máa fún wa lówó ńlá ẹ ti ṣe sílẹ̀ ẹ̀sùn àwa náà gbọ́dọ̀ ṣe dáadáa pẹ̀lú yín ni bàbá a ní láti jẹ́ṣẹ́ yín ju bẹ́ẹ̀ ṣe rán wa lọ. serious tó yóò gbọ́dọ̀ fi jẹ́ ọ láì sọ pé ó ti gbé sùn mi. o tó bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ o tó. o kárí àmọ́ iwájú nǹkan kan wá iṣẹ́ ńlá kan bẹ́ẹ̀ lẹ̀ tẹ́ bá mi Eh, ah! àbùkù má bá mi o wọ́n má fẹ́ gbé lọ mi o wọ́n ní báwọn tèmi ṣe jẹ́ lu wọ́n ní èmi tí ń mìíràn èmi tí ń léèyàn èmi náà wá ń ṣe ìwọ̀n ń ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú ilẹ̀ táwọn baba ńlá baba mi fi lé lọ́wọ́ wọ́n má fẹ́ gbà mọ́ lọ́wọ́. ẹ wo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí i wọn rí mm-hmm. kẹ́yìn ṣe sọ ní táwa mọ̀ ǹjẹ́ ńlẹ̀ ti gbédè ṣé kàkàn léèyàn kásẹ̀rù bà wọn kán má wà bẹ́ẹ̀ mọ́ ni àbí ká ṣe fún wọn lónìí tatatata aláǹta. Ah, àmọ́ táwọn o ah. ẹni tẹ́ bá fi ta tiẹ̀ ti ta nù ah, ìkan náà àwọn mọ̀lẹ́bí mi wà ń bẹ̀ mo kò fẹ́ fà létí ni tẹ́ bá wá rẹ́nikẹ́ni bẹ̀ títí ẹ̀ ti ta hmm. tó wá ṣe apá bíi tán hmm. tó sẹ́yìn gan kù ẹ wo ẹ júwe àjòlé ọ̀run fún. ẹ ẹ o ti tán ẹ ti dà. ṣe rí mọ̀lẹ́bí mi ń bẹ ń bẹ mọ̀lẹ́bí mi ò sí ń bẹ bàbá ń jókòó lọ́jà báyìí yẹn máa ń fọwọ́ borí ara rẹ̀ ni. Hmm. àìmọye mọ̀lẹ́bí tó fẹ́ kéèyàn ò sẹ̀sìn nǹkan tó fẹ́ fìyàn sí yẹ̀yẹ́ tẹ́yìn ò tiẹ̀ mọ̀. ṣe rí ní tó bá ti ṣe èèyàn tó ti kú lọ́jọ́ hmm. tó torí àìrówó san tó fi wá lọ sí ọ̀tà

Hello, ló ẹ̀yàn ọmọ ogun síbí èṣù ó ti yá o ẹ̀yàn ọmọ ogun síbí èṣù ó ti yá o àwọn àwọn ṣe bẹ́ẹ̀ yóò ṣíbí èṣù rẹ̀ ọmọ líle ó sì wọlé dé àfẹrẹ́gẹ́ ṣíbí èṣù rẹ̀ ọmọ líle ó sì wọlé dé àfẹrẹ́gẹ́ ṣíbí èṣù ọmọ líle ó sì wọlé dé àfẹrẹ́gẹ́ ṣíbí èṣù ọmọ líle ó sì wọlé dé àfẹrẹjẹ ìrẹsù ọtún yọ òsì yọ gbàgede méjì yọ pọ́npọ́ gbọtún yọ pèsè yọ gbàgede méjì yọ pọ́npọ́. Eh, sàlàwé eh. eh, lè ṣe ẹ ẹ ẹ lè wọ́n pa ẹ pààyàn àgbáyì ọ̀rọ̀ ìwọ́jẹ̀ tó ti sọ gan tí a tún máa lo eléyìí sẹ́jẹ̀ ni bonus bónọ́ọ̀sì bónọ́ọ̀sì bónọ́ọ̀sì bónọ́ọ̀sì alo ẹ̀fà rẹ̀ bónọ́ọ̀sì andré lélẹ́yẹ àwọn fóònù èkó àbò ebe ẹyẹ kọ́mọ̀ èfi dẹ́gi gbogbo ẹ̀ mọ̀ palọ́lọ́ gbogbo ẹ̀ ẹ̀ sùn ó ń dà ọlọ́ọ̀. Eh. Eh, ẹ. ẹ káwá ló rẹ ṣé gbogbo wa ti wá rí báyìí sí pé ó dáa kéèyàn lówó ọlọ ẹ ti rí báyìí ayé dùn jẹ ju ya lọ o. ìyẹn dẹ̀ ni pé ah, ìyẹn dẹ̀ ni pé o ìyẹn rẹ̀ ní kémi má sì ṣe tèmẹ́ta. ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ ṣá. ìyẹn rẹ̀ ní kémi má sì ṣe tèmẹ́ta. Hello. Ah! Olórin bàbá. Má má má wà nípa lálẹ́ rẹ̀ apá ní yẹ. ọwọ́ ara rẹ pa èmi tẹ́mi ò rìn dè ní ìyá mọ́kadà. ebi ọ̀tẹ̀ ti ní ebi ọ̀tẹ̀ ti ní fọ́lọ́wù lóró. ẹ tẹ̀lé tó mọ̀ nà. àmọ́ tọ́ba bẹ́ẹ̀ tẹ̀lé ni ọmọ náà tó mú ọkùnrin dání o. tọ́ba jà ọ́ lẹ̀ nǹkan bó olóyè ti ṣe ra rẹ̀. olórin kan wà ọ̀jọ̀gbọ́n olórin tó ní làákàyè tẹ́mi bá fẹ́ kọ rẹ̀ kọ́ dàbí bó ṣe kọ́ èmi máa fẹ́ kọ́ bí ẹni tí ń sunkún ni kó lè bá a dùn. méjì ní kọ. ẹ̀dá o ẹ̀dá o ẹ má fi kú yọ ẹ̀dá gbogbo wa là máa kú o. àkọ́kọ́ nù àkọ́kọ́ nù àkọ́kọ́ nù ẹjọ́ kọ̀ kẹjọ. ìyá mi rẹ kọ́. ìyá mi. ọ̀rọ̀ ìyá lálàáfíà. ìyá ìyá tó bẹ̀rẹ̀ wá. ìyá tó bẹ̀rẹ̀ wá lórí sí tó kọ́kọ́ rẹ̀ tì. àbí kí wọ́n sọ pé ìyá bá inú rẹ̀. ẹ̀rù sẹ́ni nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó ní òun fẹ́ kọ́ni kan o bóun bá máa kọ́ òun òun kọ́kọ́ sọ. èmi ò fẹ́ rí ọmọ kékeré kan tí ń gbé kínní ló fẹ́ kọ́ ni ìkíni akọ́kọ́ wí dọ́kì nù dọ́kì dọ́kì small dọ́kì kéke. iye mọ ti yó. agunni lábẹ́rẹ́ tí èèmọ ti. Ah, mélòó mo ti rí. ó yẹ jẹ́ kí wọ́n gbé yín wọnú fújì. Mm. bọ̀dá wa yìí wọ́n ní darara bi hama ni bẹ́ẹ̀ náà alábi àpàṣọ ọtí ti tá a bá ń jayé ká mọ̀ jayé gbàgbé nǹkan tí mo fẹ́ sọ orí gbogbo wa ti dà. ó sọ pé orí gbogbo wa ti dàrú. ọwọ́ ti yá wẹ̀. ẹ tó bá lórí wa dàrú it's not wrong. owó ló dà lórí owó ló dà lórí ó lè dé òrìrì owó tá a rí. bàbá ẹlẹ́rọ bọ́ọ̀ níbi ẹ lọ. Ah, mọ́gàjì <laughs> téèyàn bá fojú kan àwọn ọmọ tí ń tẹ̀lé Ṣẹ́gun yebeyebeyebeyebe bọ́ba jorí àwọn yóò sunkún ẹ̀jẹ̀ mú wọn dúndún ni ẹ̀jẹ̀ ó mú wọn dúndún báyìí ni. gbogbo wọn ló ti kú. mẹ́bí wọ́n ní Ṣẹ́gun yè ni. Ṣẹ́gun wo ló yè kọ́ mọ́ lọ́wọ́ ẹsẹ̀ kan yé ẹsẹ̀ kan yé yóò yè bí yóò yè ní dókítà. Olódùmarè. tá a rí èrò tá à ń rò òfin rò rè o. Mm èrò tètè gbé èrò dájí gbé hmm. ẹni tárí èrò náà là ń rò ó tí wọ́n bá ń gbé ọmọ ìmọ̀ pa mí o ọmọ ìmọ̀ pa mí tó bá yá yóò di ọmọ ìmọ̀ para rẹ̀ ó délẹ̀ báyọ̀ di tí. ó délẹ̀ ìwà jàgídíjàgan tá à ń pé kí wọ́n tọwọ́ rẹ̀ bọ́lẹ̀ náà kọ́ láti náà ti rérè rẹ̀ báyìí. kọ́ lọ sá kọ́mọ̀ fún wa lọ́mọ gbàjẹ́ sí i. àmì o àmì olódùmarè àti ṣe ìṣíbáyìí. Hmm. ẹ̀wí ń jọ náà lọ́hùn-ún wọn lé fún kọ̀ọ̀kan tẹ́ tẹ́ tẹ́ tẹ́ tí kò fi ní ẹ mọ̀ sọ́ ọ́ kálẹ̀ àti ẹ̀wà sanwó-ń dìjọ́ náà lọ́hùn ṣé wọn ní polówó ẹ̀ ní. èmi mọ̀ ní kọ́ bá dúpẹ́ ah, ah. tí n bá tiẹ̀ sọ níta gbangba nǹkan táwọn èèyàn gbọ́. ọ̀rọ̀ òun ló dé lẹ́lẹ́yìn náà lè fi fìlà sórí mọ́ yìí. ẹ àbí ọ̀rẹ́ ń bá ìbí bàbá ẹlẹ́rọ hmm, tó bá tún ṣe àkóòdì ẹ̀ hmm. kọ́ yọjú sí Ṣẹ́gun ah, lọ́sibítù. ẹ̀mí mi ò kó ẹ̀mí mi ò kó èyí mo lọ yìí gan-an ń ṣe lára mi ń dígì ìyá mi sílẹ̀ bẹ́ẹ̀. Ah, ah, ah, ara wọn mọ ara ẹni a wí fún ọba ijó gbọ́ ẹni a fọ̀ fún ẹba ijó gbà ẹ rí bí ṣípèṣù àtàwọn ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ ayé wọn dé báyìí ẹ̀yin ẹ̀ wò. ṣe rí àwọn tó bá ti nígbàgbọ́ pé ìwà jàgídíjàgan fẹ́ fi máa dé èèyàn láyé tiwọn tó máa ń padà já sí lọ́rọ̀ wọn ẹ̀yin náà wáyé rẹ̀ nísìn kò lè rìn mọ́ gbogbo tó lè fi dúró bí ọmọkùnrin báyìí gbogbo ẹ̀ ló ti ló ti dàrú mọ́ lójú nísìn kò lẹ́bí mọ́ kò níyàwó mọ́ kò ní ẹni kankan mọ́ ó wá ń wọ́n lẹ̀. Ah, ẹ wo adúpẹ́ ọlọ́run ti bá wa léṣù lọ́lẹ̀. ẹ wo adúpẹ́ o mo kàn ní wá kí yín ni ẹ ṣé o ẹ ṣé o sá o. ó dàbọ̀ o. kò mọ̀ sá àwọn ọmọ lọ àkèrè ṣàkìkù mákùjẹ ládùn. ìjọba olè tí wọ́n ń ìjọba olè. àmùkíá wo ló dà tó kó tilé tẹ ò jáde báyìí. ibo ló dà àmọ̀ràn bí ni ọ̀yọ́ ó gbé kété lórí ó tún bí mí pé sóun lo odò dákun orí tí mo kẹ́rù jáde téèyàn bá kẹ́rù jáde ibo ni mo ń dà ń ṣe mọ́ ni o kálukú pínga yè láti ibi torí tó bá ń gbọ́ wà sinmi wà sinmi ni mo dé ní ìsìn kankan mọ́ kí kálukú mọ̀ lọ́nlọ rẹ̀. Ah, àbùkíá wọ́n ah, ṣe báyìí nígbà tó bá wa lọ ní ìsìn gbogbo ń ṣègbọ̀nsẹ̀ mò ń tọ̀ ta ló fẹ́ kó dúró tì mí ó ṣàmọ̀ kó wọn náà ló wà pẹ̀lú mi. Ah, <laughs> èmi èsè ẹyẹ ilé ẹyẹ ilé ni mo bọ́ nílé jẹ sí mo bọ́ nílé mu tí ó tún fẹ́ takú ńgbà mí bọ́ bá dọjọ́ kú òun ò ní í yẹrí èmi mo sì wà igi dá ni mí igi dá báyìí ẹyẹ fóònù sọ pé mo sọ fún ọ lọ́jọ́ kìíní àná tó o bá gbà bí. ẹ̀rọ bà mí o sórí iṣẹ́ adigunjalè tó lọ gbà iṣẹ́ ẹkú ni iṣẹ́ yìí iṣẹ́ ọ̀fọ̀ ni sórí àwọn adigunjalè tó tó fẹ́ mọ̀ bá ṣiṣẹ́ lọ́sàn-án gan yìí kò mọ̀ sí nǹkan tí wọ́n mọ̀ lè fi bára wọn jà tó bá dìde ká gbalẹ̀ lọ́wọ́ ara wa ọmọ mọ ránṣẹ́ kú síra wọn mọ̀ nítorí pé wọn ọ̀kọ̀ kan para wọn dànù kan pẹ́ bí ara wọn dànù kan fi lé ara wọn ṣòfò ò léyìn ò sì dákun torí òun. mo sọ fún ọ pé yìn rẹ fẹ́ wípé kọ́ ọ wẹ̀yìn pé ọ léèyàn gbogbo àwọn pàtàkì ọ̀sẹ̀ kọ́ ọ dínwọ́ rẹ̀ kù òní rárá ọ̀gbọ̀n sí lẹ́nu mo sì rán létí pé wúrẹ́ ni mí ewúrẹ́ tí ń báyìí ó kú òpè ìmọ̀ bá sọ̀kan kú ìmọ̀ pa sọ́dà bí ìgbà wo bọ́lọ̀ ń bá kọ pé o ò ní kú bẹ̀ ọlọ́run yọ̀dẹ̀ mi. Ah, àbùkẹ́. Ah, ah, kí ni ọjọ́ mọ̀kù kíkú tó dé ìwọ tó ti kán lẹ́yìn lọ fẹ́ dìde kí mo ti ẹ̀ sọ pé kọ́ mọ̀kù kíkú tó dé kó o kú gan ṣé kò sàn ju bọ́ọ̀ ṣe wáyé lọ. bọ́lọ̀ ń bá sì yọ bọ́ba lónìí kú bẹ̀ kọ́ ọ̀rọ̀ ìgbọ̀nkọ̀ kan mi wàhálà yí ẹ̀rù. àbù Ah. Ah. Ah. Ah. Baba Lama Kiko Ah!

kìkì. àfi tí kan nu yín bá lè fọṣẹ wíwí wẹmu àti yín tó bá lè filẹ̀ fi ọ̀pọ̀ lọ́sọ̀mọ ẹ̀ lọ́rùn ìgbà náà lẹ́ ṣetán lẹ́lẹ̀ fẹ́ kógun dàlú yìí. ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rì afọkọ́yọrí alákòwò dasẹ́dẹ̀ pẹ̀lú. díẹ̀ rere o. ó ti rí nù nítorí pé ìran oníkòyí kan kì í lẹ́yìn iwájú bàbá wa ti ń kó wọn lọ́ta. bẹ́ẹ̀rù bàbá yìí ni ẹ wí ẹ̀rù ọgbọ́dọ̀ bọ́ ọmọ balógun tèmi. ìdá mi tó ń jò gbèrè tẹ́ ẹ̀ bá jẹ́ ọ́ ìdá mi ló kó ọ̀gbọ́n kí n tó jí bàkọ́. Sanusi. bá mi. abẹ́ àwọn ọmọ yìí mọ́. Astaghfirullah. àtàrí mi orí mi ti fọ́. Sanusi o tó bá wọn olúgbọ́n kó jíire tó bá wọn rẹ̀ ṣàkójíire tí wọ́n bá ti jíire àbùsẹ̀ òbí ṣe. yìnyín kí wọ́n pa yín kí wọ́n sì sin yín kí tù ó tó lu tó tà tí mo ti fẹ́ lu màá ní kí ìwọ náà tọ̀nà kílẹ̀ tó mọ́. ó ṣèbí ti àyà tó owó olówó tó fẹ́ tó mi gbogbo ẹlògbòlògbò tó dàbí tó fẹ́ rọ́ dànù. mo ti sọ fún ẹ pẹ́jọ́ ló fẹ́ rò. àwọn ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ lògbòlògbò bíi tìbò má sọ pé mi lògbòlògbò sọ àbẹ́yà lògbòlògbò ìgangan ní jẹ́kẹ́ mi mi ògùn. ọlọ́rẹ̀ wá fọ́jú tó fọ́ lójú inú àti tìta kì í ṣe paná ojú kan fìkan rí náà ni mò ń sọ o. ṣé lọ́gẹ̀ ń wá lọ́gẹ̀ oúnjẹ lọ́gí netflix àti prime ni. àbí ah, showmax. afọ́júmọ́ prime afọ́júmọ́ netflix ó tún mọ showmax. Eh, torí pé látìgbà tí wọ́n ti bí wa ni wọ́n ti jù wá sí poli eh, a lè kọ ó. a tún lè kọ sí. bẹ́ẹ̀ni àbúrò bẹ́ẹ̀ni òṣìwò tàbí tàbí tàbí ẹjọ́ sọ̀rọ̀ Thank you ẹjẹ ń gbó ẹjẹ ń sẹ. attack tá Attack ń sọ ẹ bá tún dé the same attack. owó tí ń sọ lọ́wọ́. dọ́là rẹ̀ ó jẹ owó ní ọdún kan àbọ̀ ẹ mọ mi lò ẹ jẹ yín. ọkọ mi ah! ẹni sùn ní ọ̀rọ̀ kí ló ṣe ẹ̀ náà ibi eléyìí ló ń enjoy lọ tẹ́lẹ̀ náà eléyìí ni kò mú. ọmọ wo bàbá rẹ ní sùúrù faraba. Ah! Débì. Ẹ ti rọ mí yóò pa ara yìí. Mo ní wá sí kí ni problem. Gbogbo yẹn gbé lórí burúkú sọ, ewo ni pẹ̀lú ọkọ mi. Ó yá ẹ fi ògùn múra ẹ sọ pé kí mo tó pa yín ká nípa ẹ nífẹ̀ẹ́ mi dẹnu. Oga o oga, TV like La Vida, no room for fuga ọmọ méjì ń dẹ̀ bá. thank you buga o oh, buga lèmi làbìdá lóru fọ buga ọmọ méjì stress my life you stress me life na yolo. Baba ole, Baba ole, Mojamoza, Lama Kikomi. Como sea, a volar.